له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí alhamdulillahi wa kafa ثم الصلاة والسلام على نبينا مصطفى وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة أقف ولو الحمد لله وكل إله غيره فهو باطل ẹni tó yàtọ̀ sọ́lọ́run tó dá ìní àti ẹ tí wọ́n bá tún pè lọ́lọ́run irọ́ lásán ni ọ. wa kullu ilahin ghayruhu fahuwa batilun. ẹni tí a bá tún pè ní ọlọ́run tó yàtọ̀ sẹ́ni tó dá ayé tó dọ̀run tó dáa tó wà nínú méjèèjì kò lè jẹ́ ọlọ́run láéláé. fahuwa batilun. Ẹ̀tàn jẹ́ káàmù oníkàpẹ̀rù kan bẹ́ẹ̀. Wọ́n ń kọ́ làbàdùn náà sí dáàkà wà sámá tó dàrú mọ́ wa lójú ni pé èrò pọ̀ tó ń sọ tó ń pè nǹkan míì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run. Wọ́n ń kọ́ làbàdùn náà sí dáàkà tó pọ̀ táwọn èèyàn ṣe tí ò dá tí èrò dẹ̀ pọ̀ ń díẹ̀. Èrò pọ̀ yẹn yẹn kò sọ́ di tó dáa. Fasubhanahu fi dhatihi wa sifatihi. Kábíyèsí ọlọ́run máa ń dàrọ ọlọ́run ọba nínú ìròyìn rà torúkọ rẹ̀. Wa yakfika fi tanzihihi qul huwa Allahu. Ìjọ́lọ́run ọba tó júwe rẹ̀ fúnra yé. Wa yakfika fi tanzihihi qul huwa Allahu. Tí ọba fẹ́ mọ ọlọ́run tó bá ní òṣìfò tí ìyẹ́ta سورة الإخلاص هنا نقول هو الله أحد سبحانه بذاته وصفاته وإلى تنصي أفير التي نتركي بتالو يعني يبلو نشما كروم بجوكا في توضيحه قل هو الله كما واجهت كيف تبا كروم بتان لا لجي مواما أم بابا واني ولما شواني في توضيحه قل هو الله ilé náà ni ta fi wọlé lónìí àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó jọ kó túbọ̀ fún wa ní àgbọ́yé ẹ̀sìn kó dẹ̀ túbọ̀ fi ẹsẹ̀ wa rinlẹ̀ kó bá ṣẹlẹ̀ fún salawatuhu wa salamuhu fún àfọwà ọ̀gá wa náà ilé tí wọ́n máa tè láàánú ìsọ̀lọ̀sọ̀lọ̀ wọ́n náà gbàlìjánà ń jẹ́gbèrè àríkí àmà wọ́lá wa kókó jọjọ wa ọ̀nàmájò já sórí asán o ilé náà ni ètí a fi wọlé lónìí adẹ̀kí ogun ẹ̀yàn mọ̀ọ́yá wa jákèjádò gbogbo ibi tẹ́tí ń náfààní àti gbọ́ wa wípé ìtí ẹ̀ ń gbọ́ yìí ẹrù ọlọ́run ọba tí ó ṣe olùgbọ́wọ́ rẹ̀ wọ́n fi àdúrà èèyàn ní ṣerun tó dáa tó báyìí kọ́mọ̀ máa rántí lẹ́ẹ̀kọ̀ọ̀kan eh, ní gbangba láti fàdúrà ránṣẹ́ sí wọn bá a ṣe ń ṣàdúrà fún wọn ní kọ̀rọ̀ tó dé ọ̀ràn àyàn fún gbogbo ẹni tó bá ń ṣe dáadáa pé kọ́ máa gba àwọn àdúrà kọ̀rọ̀ kọ́ máa gbàdúrà kọ̀rọ̀ bẹ́ẹ̀ náà náà ṣe lẹ́tọ̀ọ́ sí àdúrà ti gbangba bábẹ́lẹ́jà ah, ọmọ ya wa Shamsuddin Sheikh ọlọ́run àdékù ẹ̀mí gbígbà àlàáfíà ara wọn má ṣe fún wọn. àmín eléyìí tí wọ́n ń láǹfààní àti ṣe nínú owó tí wọ́n yìí má tàn ìná tí wọ́n ń ná owó náà wọ́n jẹ́ kágbà náà wọnú rẹ̀ ọlọ́run apádà sáàbúrú tán fi nílè fó wọn ṣẹ̀sìn máa ń pàfi ṣàdánwò fún wọn wọ́n wà jẹ́ kí nǹkan náà tán láíláí jó túbọ̀ máa pọ̀ sí ọlọ́jọ́ kan tọrọ à ń tẹ̀síwájú mi ta bá ìdánilẹ́kọ̀ọ́ wájú. ìtàkọ́bù mi dùn níhí àlèhàtà ọ̀kọ́lá tó bọ̀rọ̀ hánà kan. هذا ذكر من معي وذكر بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون ọlọ́run tún ṣe àlàyé ara rẹ̀ fún wa nínú alukur'an. ìtàkàdó méjì ní ìyá àlìhàtà ọ̀hún. torí pé ó máa ń bùkátà ká ṣàlàyé fẹ́ni tó bá dàrú mọ́ lójú ọba tó láyé àtọ̀run náà ṣàlàyé fún àwọn ẹ̀dá rẹ̀ tó dá tí ṣètọ́ ni wá da ọ̀nà òrùmọ́ ọlójú tí wọ́n fi ń sin oríṣiríṣi nǹkan ọlọ́run fẹ́ kí wọ́n mọ̀ lẹ́yìn tó ti sọ̀tàn èṣù fún wa ṣebí wọ́n náà mọ ìtàn èṣù àwọn tó ń sìn lẹ́yìn ọlọ́run ọba yìí èṣù jù wọ́n lọ lọ́jọ́ orí àbí wọ́n náà rántí ni Adam kódà ànábì wa Adam bá èṣù láyé ni ṣètọ́nì ilé tí wọ́n tún pè ní sátánì oní sátánì náà wọ́n máa ma pè é àbílẹ̀ wọ́n máa ń pè é ẹ̀ òun náà ṣáà ni ó ní èṣù èṣù ẹ̀ náà ni ṣó mọ̀ e ẹ̀mí ẹ̀ gùn gan o ti wà láyé kọ́lọ̀ tó dà níbi wọ́n ádà nígbà tí wọ́n náà ti wá gbọ́ bẹ́ẹ̀ ti torí ń tó ń ṣe fún tó ń bínú kò tẹ̀ láṣẹ kì í dẹ̀ ṣe pọ́lọ́run bọ̀ ní kápá àti ní ṣùgbọ́n lọ́wọ́n fẹ́ fi ti ẹ̀ṣẹ̀ sáàpù fún gbogbo ẹni tí ò bá tẹ̀ láṣẹ pé àìtẹ̀ láṣẹ wọn ọlọ́run orí ibú ló máa ń dì sí o ọlọ́run wá mọ̀ ọmọ jẹ́ kọ́rọ̀ tiẹ̀ rí bẹ́ẹ̀ kó lè já kàwé fún gbogbo ẹni tó kù láyé lónìí ìlànà yẹn ni wọ́n náà tún wá rìn yìí àṣẹ tọ́lọ́run rẹ̀ ńlẹ̀ ó tẹ̀lé àṣẹ tí tó dá ló ń tẹ̀lé àwọn tó wá kù tó ń sìn lẹ́yìn ọlọ́run ọba yìí ṣètọ́ọ̀nì ọ̀gá wọn ni bàbá ńlá bàbá wọn ni ṣètọ́ọ̀nì má sìn wọn má àmì tẹ́kọ̀dú mi dú nìyí àlìhàtà kò ní ha tún bù ha nàkan. ẹlẹ́mẹ́ ni ẹni tí òun sì kí ṣe ṣùkọ́ ẹni bàbá lákú bàbá sí tí òun sì hàn because èèyàn lòun sì ń tòun èèyàn tó ń sì Adam aléhìsọ́lá tó sára òun ni bàbá gbogbo ẹ̀dẹ́ èèyàn pátá àwọn bàbá lè wá ní adárí hunrun ọmọ hunrun gbogbo àwọn ọmọ ìdíyàn látòkè délẹ̀ anábì adam ní bàbá wa ṣó wá rẹ ní tó bá tó ń sìn nínú ọ̀run àwọn èèyàn yìí àrọ́mọdọ́mọ adam ló ń sìn má sí mọ́ padà ń bẹ̀. àmì ìtàkọ̀dú mi هذا ذكر من معي وذكر من قبلي بل أكثرهم لا يعلمون الحق فهم معرضون. Ṣé kọ̀ọ̀lẹ́ wà sí àyín? Ayé àkùnmọ̀ lọ. Àwọn ẹlòmíì àti ẹ̀ máa wá àrùjáre ẹlòmíì lè sọ pé oòrùn lòún sìn àbí kẹ́lòmíì dárúkọ òṣùpá ó lè ní gbogbo ń tẹ́ ń dárúkọ yẹn tó fẹ́ pé kíyàn máa sin ọmọ yẹn sí báwọn kan yẹn bọ́ọ̀rùn lẹ́yìn ń bó ṣùpá láyé ni òṣùpá àtòòrùn náà fẹ́ àní má sìn wọ́n mọ́ ọlọ́run ló dá wọn ọba tó dá wọn là ń pè é pé kò sì bẹ́ àlàyé yìí látọ̀dọ̀ ọlọ́run. wa min ayatihi al-laylu wan-naharu wash-shamsu wal-qamaru la tasjudu lish-shamsi wala lil-qamari. واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون. Gbọ̀ntọ́lọ̀ ń sọ fún wa ní àyè tá a wà yìí. Wọ́n mi ní ayé àdìgí. Ọlọ́ni nínú àwọn àmì ọlọ́run sọ́tò fọ́sọ̀rọ̀ sílẹ̀ tó wọ̀. Àmì ní ayé àdìgí. Ọlọ́ni nínú àwọn àmì ọlọ́run ọba. Alẹ́ ìlú wa náà. Òru. Ilẹ̀ tó ń ṣú tó ń wò yẹn. àtọ̀sán tó ń pọ́ta ń lò ọ̀ṣàmùsù àti ọ̀rùn ẹlẹ́ tó ń jáde lọ́sàn àtọ̀ṣùpá tí ń jáde lóru ọlọ́run ti méjì síwájú ó ti ọ̀rùn síwájú ó ti ọ̀ṣùpá tẹ̀lé ọlọ́run wá ní méjèèjì yìí in àmì wọn ọlọ́wọ́n ọba ni. látẹ̀sídù lè ṣàmùsí wàlà lílẹ̀ kọ́már. ọlọ́wọ́n wa ni ẹ má ẹ má jọ́sìn fọ́ọ̀rùn ẹ má jọ́sìn fọ́ṣùpá. wàjúdú lílàyé lẹ́bí ìkọlẹ̀kọ̀húnnà ìkùn tó mú ìjà àbùdá àbùdú. ọlọ́run ọlọ́run ọba tó ń dá àwọn méjèèjì ní kẹ́ máa sìn òun ní kẹ́ máa sìn ẹ má sìn wọ́n ohun tó ń dá ni wọ́n bóòrùn àtòṣùpá ṣe lágbára tó nínú tọ́lọ̀ ń dá tí méjèèjì tí ẹ pé méjèèjì kárí gbogbo ayé oòrùn kárí ayé òṣùpá kárí ayé yìí tí wọ́n ń wárí fún tó jókòó sọ́dọ̀ rẹ̀ ikò kọjá lókó gọọmentì ẹ ìmí ò tiẹ̀ kọjá náà gbólé yín onílé kejì gan ẹ mọ bàbá tí wọ́n tún sìn ibi ń bì náà

ó bọ̀rùn láyé ó bóṣù kan láyé ni àbó mọ́ ni. àmì ìdùn ní ìyá alẹ́ àtàwọn. sẹ́ni tó ń sìn tó jẹ́ èèyàn bá ní ìyá tó bá ní bàbá ìyá àti bàbá rẹ̀ bá òṣùpá láyé wọ́n bọ̀rùn láyé ni. tó bá yẹ kí bàbá ló ní kò ní ìyá bàbá rẹ̀ bá òrùn láyé ó bóṣùpá láyé ni tó bá yẹ pé ìyá ló kò ní bàbá ìyá rẹ̀ bá òrùn láyé ó bóṣùpá láyé ni kí ló wá dé tí wọ́n fi wá ń sìn òun ọba tó dá àtùṣùpá tó ti dá sáyé kó tó dá àwọn tí wọ́n ń pè yẹn ọba yẹn ló yẹ kí wọ́n ronú pa rẹ̀. nǹkan tó ń jẹ́ kó tá a tó bá gbé lóòótọ́ ọlọ́run ọba ló bá ń sìn ọ́. àdá díkì bó máa ma ìyàwó díkì bó máa ń kọ́ bẹ́ẹ̀ ní. ọlọ́run ọba ní gbogbo eléyìí tí mo sọ fún yìí. ọ̀rọ̀ kan ni kìí tọ́lá wọn bá ń bèèrè lọ́wọ́ àwọn tí wọ́n sìn kan mí lẹ́yìn ọlọ́run pé ẹ wá ń tẹ́ ń sìn yẹn tó fi wọ́ ti pé ká sùn. àdá díkìrù máa mà ń kọ́ sọ fún ọ tí sọ fún àwọn tó ti láwọn ọlọ́run same message náà wọ́n náà wá sọ fún èèyàn wọn o. ọ̀rọ̀ tuntun kọ́ ò ọlọ́run ọba kìí ṣe ọlọ́run ọba wa Allah kò kìí ṣe new candidate ilé ìtàwọn wá fẹ́ tà fún àwọn èèyàn láwùjọ pé ẹ tẹ̀lé èèyàn tiwa o ẹni tẹ́ máa tẹ̀lé rẹ o <laughs> ọlọ́run kọjá ọba tó ń fọwọ́ rẹ̀ sókè ẹni tẹ́ máa ṣe tiẹ̀ rẹ o rárá rárá ọba tí òun ṣọ̀rọ̀ kó ń lẹ pósítà bá ń lẹ pósítà on òun ọlọ́run ọba kan ni. kò bùkátà kẹ ma wá polówó rẹ̀ bí àgúnmú kálà ọba tó kárí ayé ni hmm. torí ẹ̀ tí wọ́n náà fi máa mọ̀ yí pé ẹni tó tó sìn lọ́lọ́run sìn ṣe tiẹ̀ gbọ́ràn tẹ̀láṣẹ rẹ̀ má rìnrìn míì tó yàtọ̀ sí ètò olè fi gúnlẹ̀ dáadáa ìyẹn lọ́lọ́run bá sọ fún nínú àdúgbò bàyà kì fẹ́rùhùn láyà lámùnà lè fáwọn mọ̀rìndó Ọlọ́run bá ní ṣùgbọ́n tó ṣẹlẹ̀ sáwọn ìdíyàn láyé. Bal aktharuhum la ya'lamuna al-haqq. La ya'lamuna al-haqq. Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá ń sọ fún tẹ̀ ṣe wá sí tẹ́yìn náà ti ṣe ṣe ṣe táwa náà ṣe lọ́wọ́ táwọn míì tún ṣe ń bọ̀ wá ṣe lọ́la àwọn tá ń sọ fún yìí ọlọ́ni ọ̀gọ̀ọ̀rọ̀ wọn láàyè àlàmúnà lè hàkọ̀ wọn mọ́dódó ni o. ọ̀dẹ̀ fẹ́ mọ́ ni. láyà àlàmúnà lè hàkọ̀ fàhùn mọ́rìndó. wọ́n mọ̀ òdodo kàkà kí wọ́n wá tún farabalẹ̀ jókòó kí wọ́n gbọ́ wọ́n tún gorí kúrò òbí tán ti lè gbọ́ àwọn ẹlẹ́ òní àmà sọ fọ́mọ wọn má bá wọn mọ́sílìmù yẹn ṣe tó bá dé skul jẹ́ bá wa ṣe jẹ́ bá ọmọ wa ṣe kọ́ bá lè fòdodo hàn kò dá fi jẹ́ pé irú tí wọ́n ń ṣe bó ṣe ń ṣe ìlú náà tó máa lò ṣẹ̀mí tí ẹgbọ́n là ń pì tí ẹ pé kí wọ́n gan sí lọ́hùn fàhán mọ̀rìn dúró. tí wọ́n bá ti bá débi tí wọ́n bá dé yìí pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yìí kò tún dákọ́ mọ́ tún ṣe tiẹ̀ náà báyìí jẹ́kọ́ mọ ẹmọ lọ́hùn jẹ́kọ́ mọ ẹsìn lọ́hùn. fàhán mọ̀rìn dúró. òdodo ló ń gbórí kúrò ń bẹ̀ yìí ló ló fẹ́ gbọ́ yìí ó fẹ́ gbà yìí. àwọn kan wà bọ́lá ń ṣẹlẹ̀ pa àwọn eléyìí láyé àlàmúnà àpọ̀ bọ́lá àwọn eléyìí ò ó mọ̀ ṣùgbọ́n wọ́n kórìíra òdodo ni. أكثرهم للحق كارهون قالنا عليه نعم، قرر أودوني أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون إبتانا دي الله وبانشي وازفو وانجو أم يقولون به جنة أم يقولون به جنة أنا lọ́dọ̀ ọlọ́run bá ti yí lórí ti já wèrè. ẹ mọ̀ pé táwọn yẹn bá ti ń gbọ́ àwọn òdodo ọ̀rọ̀ tó bá ti ń bọ́ sákéyẹmí ara wọn bẹ́ẹ̀ lómi náà ṣe ń gbọ́ ìta ń sọ yẹn máa ń sọ pé kí ló ń ṣàfàánù ṣàfàá ìwà òkè ṣá <laughs> ọ̀dẹ̀ ló ti gba dókítà ṣé yóò mọ̀ ọkọ tó ń ṣe ṣá ọ̀rọ̀ yẹn ń wọ lára ni ọ. ó lè kó fúrẹ̀ ní bíríkà rẹ̀ balẹ̀. ọ̀pọ̀ sọ bẹ́ẹ̀ sáwọn ọ̀nà bí ọlọ́run tí wọ́n tiẹ̀ tí àwọn tún ẹ̀sùn nímọ̀ jù wá lọ. wọ́n tún súnmọ́ ọlọ́run jù wá lọ. wọ́n tún jẹ́ ìta jù wá lọ ha. Ọlọ́run ni kò dẹ̀sìn kankan tó ṣàná bí ọlọ́run. Sàníjà àwọn obìnrin ha kò. Ọ̀sìn tó ṣàfọ́ ẹni wà sí súnà tó ń pè ń síbi òdodo, òdodo ló mú wá fún yín o. Sàníjà obìnrin ha kò. Bó ṣe là ń yàn bẹ fún yín òdodo là ń já lójú o. Ọlọ́run ni ṣùgbọ́n ìṣòro táwọn èèyàn ní ni wípé àkìsàrò hum lè hàpì kàrí hù. Ọ̀gọ̀ọ̀rọ̀ wọn tó bá ti gbòdodo ara wọn máa ń kọ́ ara àwọn èèyàn kò tọrọ àwọn èèyàn kì í fòótọ́ yorùbá náà sọ pé ayé fòótọ́. wọnà dá òòyà màálíkùlì ẹkọ bí alẹ́ iná ọ̀bùn kakọ́lá iná kan máa ti fún. ẹ̀rọ àwọn ọ̀daràn jẹ́ gbọ́dọ̀ sí àwọn. lọ́kọ́dé tí iná kan bí lẹ́hàpì wàlá kì í na akínfàgọ́ mú lẹ́hàpì kẹrìnhún. àwọn ènìyàn jẹ́ gbọ́dọ̀ kí wọ́n máa sọ fún àwọn ọlọ́run pé á àwọn alọ́bá àwọn malẹ́kà ọlọ́run ẹwà ìwé ní tẹ́ ń ṣe ìṣẹ́bẹ́ sọ pọ́lọ̀ wọn máa tó fìyà jẹ àwọn iṣẹ́ náà wọn máa tó kú ẹṣẹ́ àná máa pa wọn ó dẹ̀ máa fìyà náà jẹ àwọn ó yá kí ló ń ṣẹlẹ̀

bí yàn bá ti wọ́nú náà kò kú má mo ṣe jẹ́ pé tí yàn bá ti wà lè jánà náà kò tó kú má. a máa sọ ma pé bí tẹ́ máa wà gbére lẹ́tí dé yìí iná kò ń bí. láyé fún tó fi há. wọ́n là àyà. bí yàn bá ti wọ bí kò kú kò ṣẹ̀ mí. àyàmọ̀tò náà fi hàn wà láyà àyà máa retí bóyá kú lè mú àwọn ṣùgbọ́n lọ́wọ́ ní rárá la yamutu fiha wala yahya. wala yahya. kò ní kú bẹ́ẹ̀ kò dẹ̀ ní ṣẹ̀mí ìjọba rẹ̀ ni pé a wà ní báàkú bàálà. láyé mú dùnmí ha wà láyà àyà làkọ́dé jìnnà kan bí ha kọ́. àwọn àwọn ànábì ọlọ́run a máa wá sọ fún wọn jàgbọ́dà kí a mọ̀ yìí pé làkọ́dé jìnnà kan bí ha kọ́. làkọ́dé jìnnà kan bí láyé. Làkọ́dé jíná kún bẹ̀rẹ̀ ha kò. A sọ fún yín pé kan ṣoṣo lọ́lọ́run láyé. Làkọ́dé jíná kún bẹ̀rẹ̀ ha kọ̀. A sọ fún yín pé tẹ́ ń sìn yìí, àtẹ̀yìn tẹ́ ń sìn ọlọ́run ló dá yín. Làkọ́dé jíná kún bẹ̀rẹ̀ ha kọ̀. A sọ fún pé àwọn tẹ́ ń sìn wọn lálìjọ́ náà tó lè fi sí ẹ má dara yín láàmú. Làkọ́dé jíná náà wà pé ẹ má Ah, Ànábì ọ̀nà máa sọ ma kó wọlá kí ní àkìsára kún lè hàkì káàrí. Ìtàn ọ̀gọ̀rọ̀ yín nígbà tẹ́ fi ń bẹ láyé yẹn, tẹ́ bá ti gbọ́ òdodo báyìí ara yín bí kẹfà bí kẹfẹ̀sùn kẹfẹ̀sùn kan bí kẹdùn oríṣiríṣi nǹkan mọ́ bí kẹbà lórúkọ jẹ́ gbogbo oríṣiríṣi ń tẹ̀ ń ṣeré kò sí ń tó bí o ìkórìíra òdodo tó nìyẹn sọ ni kò ṣe yín o. wa minan nasi man yattakhidhu min dunillahi andada. يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب رفع من القرآن ورالهم كسبتا تنبون بتاريوات fà jáde. Wà mí nà náà. Ọlọ́run ló ń bẹ nínú àwọn ẹ̀dẹ́ èèyàn kan láyé. Wà mí nà náà sí. Nínú àwọn tá a jọ ń lò sẹ̀mí láyé ọlọ́run fẹ́ sí ilé ẹ̀kọ́ wa nínú wọn. Mọ̀ ní ìjà kan bẹ tó yẹ kí wọ́n tún mú nǹkan mí lọ́lọ́run lẹ́yìn ọlọ́run. àwọn tí wọ́n mú lọ́lọ́run tí wọ́n sọ di iye kan ọlọ́run tó sọ di gbákejì gbákẹta gbákẹni ọlọ́run tí wọ́n mú káàkiri yìí. ọlọ́run ni wọ́n fẹ́ràn àwọn nǹkan náà bí irúfẹ́ tó yẹ kí wọ́n ní sọ́lọ́run wọ́n wá darí ìfẹ́ yẹn sọ́dọ̀ àwọn kan yẹn. ṣé kàbá sí ọlọ́màjà lálàṣí ọlọ́màjà sánání ọlọ́màjà dààmú ah, ọlọ́njọ́ májà rí wàhálà o. tí èèyàn bá rí ẹni tó ń dààmú tó náwó nọ́ra lórí pọ́nsíntọ́lọ̀ ń dá ẹ̀rọ ọlọ́run á báyàn pé ha ah, gbogbo wàhálà tó ń ṣe yìí gbogbo ìdàmúdàbò ìnáwó náà yìí tọ́lọ̀ bá máa lọ kẹ́ ẹ tó dẹ̀wà sí sí ẹ̀ pẹ̀lú tó ń ṣe tó bá lẹ́pọ̀lọ̀ ló fi ń sìn ládájú wa gbà ọ̀mà ní níye a máa pọ̀ gan ọ̀mà ni ah, àwọn kan náà dẹ̀ design ilé ìtọ́dẹ̀ gbé kalẹ̀ fún ẹ ó dẹ̀ wá wọṣẹ́ báyìí ah, ó dẹ̀ wọṣẹ́ one chance ló wọ yìí Ah, ọlọ́nà ọ̀kan wà bẹ́ o yuhibbunahum kahubbillah wọ́n fẹ́ràn àwọn nǹkan tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run yẹn bí irú ìfẹ́ tó yẹ kí wọ́n ní sọ́lọ́run wọn gẹ́lẹ́ والذين آمنوا أجد حبا لله Àwọn ẹ̀wà ara àwọn olùgbàgbọ́ òdodo. Ajadu hubban lillah. Ìfẹ́ tó olùgbàgbọ́ òdodo sọ́lọ ń le gan ni ọ. Ajadu hubban lillah. Já ṣàlàyé bí ìfáwọn èèyàn. Ẹlòmí lè sọ pé ìfẹ́ òwẹ̀rẹ̀ yín fẹ́ ní sọ́lọ ọba yín tó fẹ́ tó ìtòhun adẹ̀ ń fi bí panú torí pó ní ká fi bí panú àdẹ̀ rí ṣíbí wọ́n mọ̀kún tí wọ́n ń sìn wọ́n rí yìí tó ti ẹ̀ rírí tó bá láyé gan oyàwòrán ẹ̀ <laughs> àwọ̀ wá ọlọ́run tí wọ́n láwòrán kò dẹ̀ ní ṣe òkúta kan kì í ṣe a rí ààrí àṣẹ ẹ̀ la gbọ́ adẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ ṣorí pé ìfẹ́ ti wá wá sí ọlọ́run yẹn ó ní agbára a tún máa jíbà tí wọ́n máa pè é ẹni táàrí adẹ̀ ń pè adẹ̀ nígbà kó ń bọ́ wa adẹ̀ gbóhùn ẹ̀ kó ń bọ́ wa sọ̀rọ̀ báyìí adẹ̀ nígbà kó ń bọ́ wa adẹ̀ nígbà pé ó bá wa sọ̀rọ̀ látọ̀kalẹ̀ táà nọ́bí ọlọ́run ti wa ará Kùránì àrí gbogbo àṣọ tó bá tún yàtọ̀ bá tún rí pé orí green light láti bẹ̀ wà tún switch síbi nǹkan míì àwa ò níbi kankan tá fẹ́ switch sí. wàlẹ́bínà àmànú. ọba tó ní wá làwa ń jọ́sìn fún. aṣáájú ṣùgbọ́nlélá. gbogbo ìtawà ń sọ yìí ta lọ́dọ̀gbàgbọ́ òdodo ló fẹ́ràn ọlọ́run ọba jùlọ gbogbo ọ̀fẹ́ tó kù tọ́pọ̀lọpọ̀ lómi tó ní tó lòun ní ìfẹ́ àṣẹ ọlọ́run làwá fi ń fẹ́ tọ́lọ́run la fi ń ṣe tọ́lọ́run làwá fi tọ́lọ́run. wọ́lá lẹ́bí iná bọ́lá mú un ibi ọlọ́run ọba ní tó bá tó bá lè rí àwọn tí wọ́n yà láìmóore tí wọ́n yà kìtìrí àwọn tàà ní kí wọ́n sílọ́n tọ́kọ̀ tí wọ́n sílọ́n ìlú yàrá ọ̀nà àdáàbà nígbà tí wọ́n bá rí ìyà ọlọ́njọ́ gbọ́dà kíyàmù ọlọ́ni tí wọ́n bá tó bá lè láfọ́nà àti rí wọn bọ́ ṣe máa rí ńjọ́ iná tí kìfèrí bá wà níbi tó ti ń gbọ́ bí náà ṣe ń súfè tọ́lá ń sẹ́mi ọ̀làhà tàkà yòzọ̀ wọ́sẹ̀fì rọ̀ tí náà bá bẹ̀rẹ̀ sí faraya tó ń bínú tó ń súfè fòròfòrò tó ń retí àwọn tó fẹ́ jẹ tó bá rí àwọn kèfèrí jọ náà. ìyàrá òun náà lè àzàbà àmàlẹ́kù wàtà lílàgé jẹ́mí à. à nígbà táwọn náà wá rí pé àà wọ́n á ju wọlé. wàhánà lọ àṣẹbí dùlé àzà. àwọn náà ju ń jọ náà wọ́n mọ̀ pé ọlọ́run nìkan lọ́ba alágbára o. àà ṣùgbọ́n nígbà tí wọ́n máa fi juwọ́lẹ̀ yìí ṣé kàbílẹ̀ wá sí i. àyà kọ́múlà. o ti bọ́ fàtàkọ́rù lè ìta kò ṣe padà wá tún ṣe mọ́ ẹlùmí a máa tán rẹ̀ á ní tí mo bá padà wá máa tí bá sáyé wá máa tún yàn ó lè padà wá mọ́ torí ẹ̀ náà ni mo ṣe ń sọ fún ẹ pé tún ṣe dáadáa sìn ó ní opportunity àti padà wá mọ́ èmi náà padà wá mọ́ má rò kó wọ ìkànnì mò ń dẹ́rù ilé yẹn bá ìkọ́jú tá a ní là ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ìkọ́jú tá a dẹ́ ń lò lọ́wọ́lọ́wọ́ yìí dẹ̀ anytime náà la lè kúrò mẹ́ àǹfààní ńlá nípa tún di Ramadan tọdún unzila ilaykum min rabbikum min qabli an ya'tiyakumul 'adhabu baghtatan wa antum la tash'urun. ó dá kíyàn nífura o kò dá kíyàn lọ gbàgbéra o bíyàn bá gbàgbéra ah, ìyá ọlọ́run òjijì ló máa ń dé o àkókò tá ń lò láyé náà máa ń sáré léje léje ní o bíyàn bá tètè fura kákòókò yẹn bá ti lọ báyìí ojú ìyá kan mọ́ ni fíw ah, ọlọ́run náà ọkọ tí wọ́n á ń tẹ̀lé nǹkan mi tọ́lọ́ wọn bá dá. àmì ibú ilà rọ́bìkùn wà á sílímù làwọ́. a sọ fún wọn pé àní ibú ilà rọ́bìkùn. wà á làwọ́ mi ò

lónìí. nǹkan bí lẹ́tàánà sí ìhàtì. àti tiwa àti tiwa fún àdẹ̀ níye sọ. nǹkan bí lẹ́tàánà sí ìhàtì. tọ́lọ́ bá lè ní kó gbọ́ wà sí náà kó tẹ̀lé kó bẹ̀rẹ̀ sí ṣèṣàn kó máa kírun kó máa ti tọ́lọ́ Ṣẹ́wẹ́rí ń sáà ń pè ní wáàsí sáwà rọra ń ṣe àwọn ànábẹ́ ọlọ́run sọ jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn kọ́dẹ̀ tara wọn sórí ire àwọn tó sórí ire náà ó ju kéèyàn fún olódìndí lé lọ àwọn tó dẹ́kọ̀ tí wọ́n gbọ́njọ́ náà àwọn náà ẹ̀wọ́ náà gbọ́ tọ̀bí tọrọ wọn padà kọgùn sí ọ̀rọ̀ iná àti ẹ́ ọlọ́njọ́ kọgùn sí bí dáadáa assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin Commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú wọ́n ń fọ́ ní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandine fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ Al-Qur'an àti àgbóyẹ̀sìn tó yanjú ẹ̀rọ dọ̀kítọ̀rọ̀ wa náà ní 080 Facebook page wa ní Da'watul Haqq lẹ́nu Abẹ́òkúta.